الله الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد والسلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tá a ti mẹ́nu bà díẹ̀ nínú kẹtẹ́ àfọ̀nìtura ṣàlàyé nípa gbígbẹ aláàárẹ̀ wò àti kí ni ìlànà anábà Muhammad sallallahu alayhi wa sallam lórí bí tí ṣe máa ń bẹ aláàárẹ̀ wò báyìí. so níparí ó ní kò sí nínú ìlànà anábì sallallahu alayhi wa sallam láti dá ọjọ́ kan yàtọ̀ fún lọ́jọ́ tí a máa bẹ aláàárẹ̀ wò kò sí nínú ìlànà. sọ á sì rí i pé ọ̀pọ̀lọpọ̀ láyé ìsìn ó ṣe ṣe kọ́jọ́ pé ẹ kóra ìjọ ẹ sọ pé lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ẹ máa lọ bẹ̀ aláàárẹ̀ wò àbí lẹ́ẹ̀kan lóṣù ẹ máa lọ bẹ̀ aláàárẹ̀ wò and eh, tí nǹkan ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn ní tí ó sùn máa òun náà ní pé dàgbà sí pé gbogbo ọjọ́ tó bá bẹ̀rẹ̀ oṣù tó bá kẹ́yìn oṣù ìjọ yẹn lẹ́lọ́ máa ṣe irú nǹkan yẹn so eléyẹn kò sí nínú ìlànà anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wípé ká dá ọjọ́ àbí ìgbà ẹ̀yìn asúrì láàmú lọ rárá o ṣùgbọ́n anabi sallallahu alayhi wa sallam ohun tó ṣe ní ìlànà náà ló máa rẹ̀ ọ̀nà ní ká bẹ aláàárẹ̀ wò ní gbogbo àkókò yòówù ní gbogbo ọjọ́ yòówù tọ́nà ọba bá ní kí aráyè láti ṣe bẹ́ẹ̀ ní gbogbo àkókò yòówù ní gbogbo ọjọ́ yòówù tọ́nà ọba ní kí aráyè láti ṣe bẹ́ẹ̀. ó sì wá nínú hadith eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ wọn nàbí sallallahu alaihi wasallam ó ní idha aada ar-rajulu akhahu al fi khurfatil jannati hatta yajlis ẹnikẹ́ni tó bá bẹ ọmọ ìyá rẹ̀ wò tó bá bẹ ọmọ ìyá rẹ̀ wò á jẹ́ pé orí ojú ọ̀nà aljanna ńlọ ń tọ̀ títí tó fi jókòó orí ojú ọ̀nà aljanna lọ títí tó fi jókòó níbi tí ọ̀n lọ yẹn. àdìsí wa fẹ̀ ju ohun tá a fẹ́ lò fún lọ. ohun tá a fẹ́ lo àdìsí fún ni pé ká bẹ aláàárẹ̀ wò ṣùgbọ́n àdéhùn ń sọ̀rọ̀ nípa ẹni tó bá bẹ ọmọ ìyá rẹ̀ wò generally kò bá jẹ́ kó bẹ̀ wò nítorí pé ń sa rẹ̀ bẹ̀ ẹ́ wò nítorí kí okùn ọmọ ìyá tí ń bẹ láàrin wọn kó lè bá sí i àbótí lọ nǹkan kan lọ́dọ̀ sẹ́nikẹ́ni tó bá bẹ ọmọ ìyá rẹ̀ mùsùlùmí wò yóò jẹ́ pé orí ojú ọ̀nà àlùjànnà òun náà ní tọ̀ títí tí ó fi jókòó tó bá jókòó ńkọ́ ghamarot rahma ìkẹ́ láti ọ̀dọ̀ ọlọ́run yóò dáàbò fa in kana tó bá ṣe pé ní àfẹ̀mọ́júmọ́ lọ́ọ́ ṣerú àbẹ̀wò yìí ẹ̀yin pàdé sì ń tọ́ka sí pé kò bá jẹ́ àrò kò bá jẹ́ rọ̀ lẹ lọ bẹ ọmọ ìyá rẹ wò kò sí ètò burú ń bẹ̀. tó bá ṣe pé àfẹ̀mẹ́júmọ́ ló ṣe àbẹ̀wò yìí salla alayhi sab'una alfa malakin hatta ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin màláìkà ní àwọn tọrọ kí àti ìgẹ̀ fún ọ títí tó fi lẹ́lẹ́ ẹ̀wòrẹ́ lámẹ̀ ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin màláìkà seventy thousand ni wọ́n máa tọrọ àforíjìn ni wọ́n máa tọrọ ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ rẹ̀ fún èèyàn wọn wà ní yé tọrọ rẹ̀ títí téèyàn fi di pọ́lẹ́lẹ́ wọ nǹkan mẹsẹ̀ ẹ̀n tí wọ́n sì jẹ́ pé alẹ́ ló fi ṣe àbẹ̀wò báyìí sọlá àlẹ́ yìí sẹbẹ̀rún alfa malakin hatta ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin màláìkà bẹ́ẹ̀ náà seventy thousand ìní ọmọ àtọrọ kí á ti gẹ fún títí tí lè ó tún fi ṣe kíni tí ó fi má àdìsí yìí báyìí ó jẹ́ àdìsí kan tó ṣe pé ọ̀nà tó gbà wá ní agbára ọ̀fẹ̀sẹ̀ rinlẹ̀ tọ́ àwọn àdìsí báyìí báyìí báyìí tábà wò wàá rí i pé wọn náà pẹ́ kó gbẹ̀yìn nínú àtijọ́ kan nínú mùsùlùmí tó ṣe pé yọ bẹ ọmọ ìyá rẹ̀ mùsùlùmí wò lásìkò ìgbà tí ó bá ń ṣàárẹ̀ nítorí pé inú àǹfààní tó wà ń bẹ onípẹ́ni tí ń ṣàárẹ̀ yẹn tí wọ́n bá fi lè bẹ̀ wò àbẹ̀wò tó ṣe fún un yóò sábàbí kan nínú àwọn sábàbí tí àárẹ̀ yẹn tó fi fúyẹ́ lọ́dọ̀ rẹ̀ kò ní jẹ́ni tó ṣe yí pé máa ronú débi yí pé áá. ó ń sáré oníkan ló ń tún ríro òun àárẹ̀ ìnira rẹ̀ ń bẹ ìnira pẹ́nìkan ò tún sújá òun tó bá tún kún un yóò di lórí ẹ̀ a sì ti mùsùlùmí ń ọmọ mùsùlùmí ni nínú nǹkan tí èèyàn sì máa ṣe tí èèyàn sì máa bá dáadáa pàdé lọ́dọ̀ ọlọ́run iná ní kéèyàn máa ṣe ẹni tí ó ṣe mùsùlùmí láǹfààní sí nínú tí ó sì ṣe mùsùlùmí láǹfààní nígbà tí wọ́n ń sàárẹ̀ yẹn ó náà ní kó bẹ́ẹ̀ wò wọ́n sì rí níbẹ̀rẹ̀ láti mùsùlùmí ni àti káfìrí ni kò sí ìtànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam kì í bẹ́ẹ̀ wò láàyè tiẹ̀ nítorí sábàbí ọ̀tọ̀ọ̀tọ̀ sábàbí tá a fi gbélé yìí wò ọmọ ẹ̀yà wa mùsùlùmí ni sábàbí tá a fi gbélé yìí wò abẹ́wò bóyá yọ tara bíbẹ̀wò tá abẹ́wò kòrónú pé wàdà kó ṣe kíni kọ́gbẹ́sì Islam however àwa táwa jẹ́ mùsùlùmí nínú nǹkan tó jọ́ra yẹn lórí wa oní ẹnìkan máa gbìyànjú láti rí kẹ́kọ̀ọ́ tá a bá ń kọ́ nínú Islam àti ìṣiṣẹ́ wọn kì í kẹ́kọ̀ọ́ nínú Islam láti dájọ́ tó bá gbàwé ẹ̀rí kí lọ́wọ́ àṣìṣe èèyàn ń kẹ́kọ̀ọ́ yẹn kí èèyàn lè lò ó ni torí ẹ̀ ló ṣe jẹ́ kí gbogbo ẹni tó bá ti máa ń kankan kó gbìyànjú láti lò kó gbìyànjú láti lò tó bá bẹ ẹni tí ń sàárẹ̀ wò wọn náà ti kọ́kọ́ ṣe dáadáa síra rẹ kó tó ṣe sùn wọn ń palẹ̀ mọ́ adijọ́ tí wọn náà sáré kò lè rẹ ẹnìjọ́ bẹ́ ọ wò tòǹgbà tó bá sọ pé kò sí tọkàn pẹ̀lú ẹ̀ sí wàhálà ìwọ náà dá múra rẹ lọ nígbà tí tiẹ̀ náà bá ṣe kí ni tó bá dé wọ́n sì ti mọ̀ pé àárẹ̀ ó dàbí ikú ni àárẹ̀ ó dàbí àlàáfíà ni kò sí ìyàtọ̀ láàrin àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn torí pé ẹnìkan kì í ṣàárẹ̀ àfẹni tó ti fìgbà kan gbádùn gẹ́gẹ́ bó ṣe lè jẹ́ni tó gbádùn bẹ́ẹ̀ náà lọ rọrùn kọjá ẹni tí ó kò sì sí garanti fún gbogbo ẹni tó gbádùn pé kò ní padà wá ṣàárẹ̀ kò sí tó máa ń tanra rẹ̀ jẹ ló kò sí garanti torí ẹ̀ ló ṣe jẹ́ pé tí mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ bá ṣàárẹ̀ tó lọ bẹ̀ẹ́ wò tó kà sí tó sùjá máa retí jọ tiẹ̀ náà. bẹ́ẹ̀ náà ni kú ẹnìkan kú ní ìsìn wàá gbé lù ẹ̀ ń tẹ kọ̀ǹgọ́ márùn má lù pàtì ẹ̀dúpẹ́ wọ́n kọ́ wọ́n kú palẹ̀ máa tiẹ̀ náà bílẹ̀ ayé ti ṣe rí nù ó ti ṣe rí nù torí ẹ̀ ló ti jẹ́ pé ọ̀pọ̀ nínú àwọn èèyàn wọ́n máa bá wọn sì palẹ̀ máa wọ́n bá dìgbà báyìí o á gbé òkú lọ sórí tẹ́ tó wá jẹ́ pé gbàtà sọ yẹn bá tó àtún àtòkù wọn jọ gbé lọ sórí tẹ́ nítorí pé kò sẹ́ni tó ju agbára rẹ̀ lọ. tó àìníjásìkò tiẹ̀ ti tó òun ní sọ fáwọn èèyàn pé tó kí áfírí tán ká sì tó àti gbókùú yìí lọ sórí tẹ́ o àti lásìrì yẹn àtòun àtòkù yẹn wọ́n jọ gbé lọ. ìrẹ́ ẹ̀rín sọ pé gbogbo àárẹ̀ ikú ni bàbá rẹ̀ ikú òun tún ṣàgbà gbogbo àárẹ̀ torí ẹ̀ ìlànà tó dáa lànà bí sallallahu alaihi wasallam fi sílẹ̀ fún wa ẹni tí wọ́n ń sa rẹ̀ lọ bẹ̀ wò wọ́n sì wò ní àbẹ̀wò tẹni yọ kí ló tiẹ̀ sí náà rí àbí òye kí ló ṣe kò hí tiẹ̀ dáadáa nítorí òun fẹ́ lọ wò nu gbogbo tiẹ̀ náà máa hí tiẹ̀ dáadáa torí pé ìgbà tí wọ́n lọ bẹ́ẹ̀ wò yẹn gẹ́gẹ́ bí mùsùlùmí sí mùsùlùmí wọ́n lọ ní lílọ pé hàn tó bá ti pé nígbà ní nítorí mú ní ń ṣe ọkùnrin nígbà mú kó torí bí ṣe ń ta ọtí ń ro ọyàn èmi gan ní ta ní ro ní tí wọ́n ń pè ní Islam bí ti ṣe ń ta ọtí ń ro ọyàn èmi gan ní ta èmi ní ro ìtumọ̀ lọ bẹ aláàárẹ̀ wò. walhamdulillah ala ni'matil Islam nínú ìdẹ̀ra tó lọ́n ṣe fún mùsùlùmí ni pé àárẹ̀ ò sí ẹni tá àárẹ̀ ṣe tán ní kẹ́ ẹ bẹ̀wò yẹn o àfi nítorí pọ́lọ̀ tó fẹ́ ṣe àgbéga fún nítorí pé tó fi dórí ẹ̀gùn tó bá gún mùsùlùmí ìṣèlú ọlọ́run fẹ́ fi pẹ̀sẹ̀ rẹ fún ọlọ́run dákun kó pa àwọn ẹsẹ̀ wa rẹ fún wa unlike ẹni tí ò bá jẹ́ mùsùlùmí àdáwò kan ti ṣe ní lawari bá tí wọ́n bá wá bẹ̀ aláàrẹ̀ wò mùsùlùmí wò tùmẹ̀yìn ti mà pàwé pariwo lé aláàárẹ̀ lórí kí ni ṣe àárẹ̀ tẹ́ bá tún bẹ̀rẹ̀ sí pariwo kí lẹ fi kún fún wàhálà àwọn ìpariwo láàárẹ̀ lórí ṣùgbọ́n wọ́n á gbé aláàárẹ̀ wù wọ́n wá rí pé àárẹ̀ ti ń ṣe yìí ó tinú rẹ wá kó o fẹ́ ṣe rúkúyà fún òun ló tọrọ lọ́dọ̀ rẹ pé kó o ṣe rúkúyà fún ọ ẹsẹ̀ làákà ẹ̀ mẹ́ẹ̀ o òun tọrọ lọ́dọ̀ rẹ pé kò ṣe rúkìá fóun kò sọ di káfíìrì o ṣùgbọ́n nǹkan tó kàn túmọ̀ sí ni wípé kò ní àtẹwọ́kọ́l alkẹ́mìl kò ní ìbọ́lọ́wọ́n bá dúró eléyìí tó pé nítorí pé àwọn eléyìí yẹn la yastarqun wa la yaktawun. ولا يتطيرون وعلى ربهم يتوكلون wọ́n ìtọrọ lọ́dọ̀ ẹnìkan kó tó ṣe rúkìá fáwọn ìyẹn ni pé ẹni tó fẹ́ jẹ́ ọ̀kan nínú àwọn ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin ṣùgbọ́n lèyí ti tọrọ títọrọ tó sì tọrọ ń sọ́sọ́ di kèfèrí kọ́sọ́ di kèfèrí o ṣùgbọ́n kàn ó kàn sàmì pé tàwákùlù rẹ̀ ńkọ́ kò pé torí ẹ̀ ok ẹni tí kò wá tẹ̀ tọrọ líláyé rẹ̀ pé kẹ́nìkan ṣe rúkìá fún un sọdájú pé ọbẹ̀ nù àwọn seventy thousand rárá ló mú àmọ́ kódà ká pé nǹkan mẹ́rẹ̀ẹ̀rin o náà ni tó tó ṣàṣeyege nù ẹ̀ tó túmọ̀ sí pé ọbẹ̀ nù wọn wàláì kò túmọ̀ sí kò túmọ̀ sí nítorí pé ó lè jẹ́ pé kọ̀wọ́nú wa nítorí sábàbí mi ó sì lè jẹ́ pé pọ̀wọ́nú wọn torí pé nítorí òpó ń ṣe kò rí ṣe. tílé ìbá wa yé wa èmi wá dọ́dọ̀ aláàrẹ̀ èmi fúnra mi ni mo á ronú pé mo fẹ́ ṣe rúkìá fún òun ló lọ́dọ̀ mi kí n ṣe rúkìá fún tó nídìí ariwo kò nídìí ariwo kò sì nídìí palẹ̀mọ́ ká máa tàdí mẹ́yìn náà ẹ̀sùn ẹ̀sùn ẹ̀sùn kí ni ìgbà kí máa lù ní bọ̀. أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك لا يجيكني مجيكني كون منتين له هذا يجيكني من كل وجه أسرع فولي أراري ما تسوبي لي ميجي الحمد لله أما قال النبي صلى الله عليه وسلم kìí sọ̀rọ̀ kọ́ mọ́jà sódodo ó lè yàn ní bí aláàárẹ̀ wò káàárẹ̀ tí ń ṣe ó sì mọ́jà sí kú kí n wá ṣàdúrà báwọn àti dìde. nígbà tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ jazakallahu khairan. لكن أحسن من ذلك أن يكون المريض قائما بذلك بنفسه nítorí dájú lè ń lọ òun náà ní kọ́lé pé aláàárẹ̀ gangan fúnra ara rẹ̀ òun ló ṣàdúrà ń fúnra ara rẹ̀ kọ́fọ́wọ́ lé ara rẹ̀ kó náà máa sọ bẹ́ẹ̀ as'alullah al-azim rabbal arshil azim an yashfiyani an yashfiyani torí kọ́rọ̀ ti dòun ní ìsìnkèsè wọ́n máa tòtò bá sọ báyẹn tòtò bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì alhamdulillah ó ti da ọ́ da púpọ̀ tó eléyìí kọ́lọ́n fún nàmbà wọn tí ó ti gba Islam náà àwọn ọmọ wọn ò sì mọ̀ pé àwọn ọmọ iná fi máa pariwo lálàárẹ̀ lórí ariwo ti pé ká dìde bọ́lọ̀mù bá ti kọ pé ọjọ́ àti dìde tó ilé ìjẹta láàárẹ̀ àti àbẹ̀wò tó yẹ ká máa sí wọn. wọ́n á fẹ́ bẹ aláàárẹ̀ wò kí sì dandan kọjá pé nílé rẹ̀ àbí lọ́sítò èyí yòówó lè jẹ nínú ibi tó bá wà kí n bẹ wò iná ló sì fi jẹ́ pé níbikíbi láyé tó má gbìyàn lọ sílé ìwòsàn ẹ̀rí kí wọ́n kọ síbẹ̀ pé àkókò àbẹ̀wò nítorí pé aláàárẹ̀ ń fẹ́ wọ́n bẹ̀ wò. Al-Imam Ibn al alayhi wọ́n sọ ọ̀rọ̀ tó pọ̀ gan nípa aláàárẹ̀ àti ẹni tí ń bẹ lẹ́wọ̀n ti àwọn tí ń bẹ núyà nínú tíra àwọn Madariju As-Saliki wọ́n fi wá débi wọ́n má dìtì kan alátọ̀dọ̀ anábì sallallahu alaihi wa sallam wọ́n jẹ́ hadithan qudusiyyan. nínú rẹ̀ ọlọ́wọ́n bá ń sọ pé yabna Adam maridtu falam ta'udni wọ́n máa nábì Adam mo sàárẹ̀ ó sì bẹ̀ mí wò wọ́n máa nẹ́bí àdà mo sàárẹ̀ ó sì bẹ̀ mí wò subhanallah tí ì bá ṣe pé ọlọ́run lọ sọ nínú hadha al-hadith al jáde ti náà sì jáde ti tọ́ fẹsẹ̀ rinlẹ̀ bàbá kírù sọkúsọ wò ta ni màmá rẹ̀ sí Allah ọlọ́nà ní sísọ pé maritu sọlẹ́m tàrúdínní mọ sàárẹ̀ ọ̀bẹ̀ mi wò ẹrú ọmọ adọ́lọ̀ wò ẹrú ọmọ adọ́lọ̀ ló ń jọ gbé dàlùkàmí ẹni pé ìwọ tó yẹ pé láyé bó ti sáyé tiẹ̀ nu ẹrú ọmọ adọ́lọ̀ ló ń pé ah, ìwọ ọlọ́run bó ni ìwọ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ni ó ti sàárẹ̀ ah, kò yé mi o ọlọ́wà ni maridu abdi fulan falam ta'udhu walaw 'udtahu lawajadtani 'inda ẹrú mi lágbájá sáré ọ̀bẹ wò tó ọba sì bẹ̀ wò ní ọba bá mi lọ́dọ̀ rẹ̀ tó ọba bẹ̀ wò ní ọba bá mi lọ́dọ̀ rẹ̀ torí ẹ̀ ló ṣe má di ti kan wá ó ní ẹrú béèrè pé bo ní ti máa bọ́ lọ́n ìdáhùn awa yìí pé indal munkasirati qulubu lọ́dọ̀ gbogbo àwọn ẹni tọ́kàn wọn ti rọ́ ọkàn yẹn máa rọ́ látàrí àárẹ̀ ọkàn yẹn máa rọ́ látàrí àìní ọkàn yẹn máa rọ́ látàrí pé yẹn wà núyà bí ẹlẹ́wọ̀n ìyẹn ni pé àwọn ẹni tó wà nínú ìpọ́njú yẹn tí ọ̀kan nínú wọn bá fi lè bẹ lọ́hùn ó súnmọ́ kó tètè gbà. amman yujibul mudtarra idha da'a wa yakshifu as-su' ta ló máa ń dẹ́ni tó wà nù pọ́n dúró nígbà tó bá pọ̀ lọ. ta ní sì máa mú àbórúkọ fún yẹn Allahu Rabbul Alamin. torí di eléyìí káwọn ọ̀sà gbára láti jẹ́ pé àwọn dáadáa dáadáa tí islam pè wá lọ sídìí rà á ń ṣe o láṣẹ ẹni tó wà láyé ni wọ́n máa ń sọ̀rọ̀ eléyìí fún ẹni tó ti kú òní tinú sàárè jáde lọ kí aláàárẹ̀ torí tó dé bá òun ojú ilé ń èyí tó dé bá ojú ilé ń lọ ò sì kọ́ wa pé ká lọ kí aláàárẹ̀ ní kíkí ẹni tó fẹ́ yọnu la èyí tó àti wò èmi náà sáwà o sáwà lẹ́lẹ́ nígbà tó wá wá ń kọ́ mọ́ kúkú wá o mo rò pé yé wa torí pé tí Islam ń sọ ni pé kẹ́ ẹ jẹ́ wa kunu ibadallahi ikhwana gbogbo yẹn ẹjẹ́ ru ọlọ́ọ̀jẹ́ ọjọ́ mọ̀ ẹ̀yà yìí ti pé bẹ́ẹ̀ wò lábẹ́wò lábẹ́wò yọnu láa. tẹ́lẹ̀ tó bá fẹnu sí ọlá kí ló kí n kò lè sọ ọ́ di nǹkan tí ọlọ́run ọba ọ̀sọ́ di mo lè dára rí láàmú eléyìí jẹba o lẹ́yìn àárẹ̀ ikú ló máa sábà wà o àárẹ̀ tó bá jẹ́ pé ọ gbóògùn yọ lọ èyí tí ọba sì gbóògùn kí ni parí ẹ̀ ikú eléyìí lọ́fà nínú òfin ṣẹ̀ríà wọ́n sọ pé bàbá tó ti darúgbó ìyá tó ti gbó tí èkíní kejì wọn ò lè gbà àwẹ̀ kí ni wọ́n máa ṣe. wọ́n máa fún aláìní lóúnjẹ jẹ àtúnfẹni tóun náà ti ń taa táàárẹ̀ yẹn tí ó hàn pé ó a àti sọ̀rètínù nínú kó lè gbádùn nínú wọn ń pè ní mẹ̀ríẹ́dún mẹ̀yìúsùn ti nínú gbádùn àtòun bákan náà ni wọ́n jọ rí irú eléyìí á sọ pé kó ṣe kí ni kó náà máa bọ́ aláìní nítorí tó súnmọ́ kó ṣẹlẹ̀ lẹ́yìn ogbó àti irú àárẹ̀ bẹ́ẹ̀ ó náà ní ká gbọ́ pé wọ́n papòdà wọn kú torí ẹ̀ ní Ibn al-Qayyim tó tíra rẹ̀ yìí dáa ẹ má gbàgbé pé tíra yìí àwọn nǹkan oríṣiríṣi ń wọ rẹ̀ bí òfin bí àlàyé nǹkan kan ṣùgbọ́n tírasíra síra ni ń ṣàlàyé ìgbésí ayé ànábì Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n ní máa bẹ aláàárẹ̀ wò táàrẹ̀ bá wá já sí kúńkọ́ kí ni ó ṣẹlẹ̀ torí ẹ̀ ló ṣe tún mú faslun fi hadihi sallallahu alayhi wa sallam fil janaiz. níbi wọ́n fẹ́ sàlàyé kí ni lànà anabi muhammed sallallahu alayhi wa sallam nípa aljanayiz aljanayiz náà ni òkú jamu janaza òkú tí wọ́n ti gbé sínú kíní pankẹ́rẹ́ tí wọ́n máa fi gbókù òní wọ́n ń pè ní janaza wọ́n sì tún máa ń pè ní jinaza bó tilẹ̀ jẹ́ pé apá kan náà olùmọ̀sọ yìí pé ó máa ń jẹ́ jìnnáza ní ìgbà tí ó bá jẹ́ pankẹ́rẹ́ lásán tí ò sókun ń bẹ̀ àbí jìnnáza wọn ń pè ń gbà náà yóò sì di jìnnáza àbí jìnnáza nígbà tó kù bá débẹ̀ gbogbo ẹ̀ ó yí láàrin ó yí láàrin kí ni òkú tó ti kú àti ohun tí wọ́n fi gbé tọ́ báwo ni ìlànà anábì sallallahu alaihi nri rí nípa ọ̀rọ̀ òkú èyí tó pàtàkì kí gbogbo mùsùlùmí ọmọ torí pé àwọn afura pàápàá láwùjọ yorùbá yìí pé ẹ̀kọ́ tó fẹ́ islam Onye ẹni báwo làwọn ṣe ṣe sọláàt bó làwọn ṣe yanjú ká ṣe dọjọ bá ṣe gbé ní sì máa ti ń bẹ ní táwọn dààmú fún láwùjọ yorùbá nù ó yẹ kí wọ́n nímọ̀ nípa kí ni ìlànà anábì kan sallallahu alaihi wasallam nípa tó jẹ mọ́. as-salati alaiha ṣíṣe sọlá dùsílà kí ni ìlànà anábì sallallahu alaihi wasallam nípa rẹ̀. wà wattiba'iha àti títẹ̀ lókù títí dé ibi tí wọ́n ti sìn. wa dafniha àti sísìn. wa ma kana yad'u bihi lil mayyiti fi salatil janaza àti dáná bí máa fi ń sàdúrà fókù nígbà tí máa ń ṣe salatil janaza wa ba'da dafni àtàdúrà tí máa ń ṣe fókù lẹ́yìn ìgbà tó bá ṣe tán wa tawabi'i dhalik àti ntí yóò tún tẹ̀lé lẹ́yìn. ṣe eléyìí ó pàtàkì kíkí káwọn èèyàn kan mọ̀ nípa rẹ̀. ó ní ìlànà Ànábì Muhammad sallallahu alaihi wa sallam òun naa ni ìlànà tó pé jù nípa ọ̀rọ̀ òkú o eléyìí túmọ̀ sí pé àwọn míì náà tún ní ìlànà tiwọn àwọn míì tó yàtọ̀ sànàbì sallallahu alaihi wasallam wọn ní ìlànà tiwọn sọ ìlànà tànàbì òun lè tó pé jù àwọn míì wá wà táwọn ìtàn nàbì sọlọ alaihi wasallam táwọn náà tún fi àwọn alana lélẹ̀. ìlànà na ló yẹ kémi àti ọmọ wa ànábì sallallahu alaihi wasallam ń lọ yẹ ká sojú kòkòrò láti máa tẹ. however tíráfíkì mọ̀ wá ń kà tó ń sọ nípa hàn sí mi pé táwọn ń sọ yẹn ó fi àwọn ibìkan tako ìlànà àfilọ. torí ẹ iná làwọn olùmọ̀ọ́sí máa ń sọ pé ẹ rí lágbájá olùmọ̀ọ́ni a nífẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n a nífẹ̀ẹ́ sódodo jùlọ. a nífẹ̀ẹ́ sí òdodo òdodo jùlọ. alimami al-Baqillani Abubakar al-Baqillani òun ó ní ìmáàmù Ṣáfi'í olùmọ̀lá ni a sì nífẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n a nífẹ̀ẹ́ sí òdodo jùlọ. Baqillani náà wá ṣàṣìṣe tẹ́lẹ̀ nǹkan gbogbo èèyàn Baqillani náà wá ṣàṣìṣe ọ̀gá náà olùmọ̀ wá sọ pé Baqillani olùmọ̀ ni ṣùgbọ́n a nífẹ̀ẹ́ sí òdodo ju òun lọ bẹ́ẹ̀ ló yẹ káwa náà rí yẹn sókè kákan ìyá fọ́jú lásán tí ò ríran lọ́wọ́ ti fẹ́ràn ẹnìkan from a to z náà ni kò lè ṣàṣìṣe mọ́ màláíkà Jibril tọ́ba sì kórìíra ẹnìkan àkórìíra tán náà ni kò lè ṣe tọ́da mọ́ ìbílẹ̀ sọ̀rọ̀ jíìmù nu àwọn tó bá ti wà bẹ́ẹ̀ wọn ò lè ní balance láéláé ọpọlọ wọn máa kúrú sẹ̀yìn ọ̀ wò pé ẹni tí mò ń gbọ́rọ̀ rẹ̀ yìí ẹni tí mò ń kàwé rẹ̀ yìí ẹni tí wọ́n jí sí ọ̀rọ̀ rẹ̀ fún mi yìí báyìí á pẹ̀lú gbogbo tí wọ́n ń sọ yìí mo sì fẹ́ràn rẹ̀ o masha allah ọlọ́njẹ́rú ó tún pọ̀ sí o. àwọn àtijọ́ kan wá ní á àmọ́ sọ yìí o ó sì takò ẹ̀rí wọ́n sì gbé lọ́ọ́ bá ó sì ní lódodo ẹ̀rí yẹn rinlẹ̀ sì yẹ ká tẹ̀lé ṣùgbọ́n àwọn ò ní tẹ̀lé ẹ̀rí yẹn ọ̀fẹsẹ̀ rinlẹ̀ ó sì padà ẹnì káwọn náà tẹ̀lé ṣùgbọ́n àwa o àwọn ò ní tẹ̀lé kí làwọn sọ Sheikh anífẹ̀sì wàlḥọ́kù àḥàbò ìlẹ́yìnà mìn ṣùgbọ́n àwa nífẹ̀ẹ́ sódodo jùlọ kálukọ́ bá sí kò wá ní sínú gùlù pé a ti gbé sókè náà kò gbọdọ̀ tún jábọ̀ yọ jábọ̀ so bẹ́ẹ̀ làwọn ẹni tó ní balance máa bẹ̀ láyé torí ẹ̀ ìlànà tànàbí sallallahu alaihi wasallam lọ́ọ́ ẹ̀ka máa wá ìdínú tó ti jẹ́ pé kìí ṣe nǹkan tí kò gbọ́dọ̀ wetí gbọ́ pẹ́nìkan sọ pé ọ́dà àti rí pé wọ́n ti kọ́ àwọn tírà nípa sífàtù sọ̀láàtì nàbí àbí kàìfíyàtù sọ̀láàtì nàbí. ṣé wọ́n ti ti kọtíra nípa sísọ́tù wòdó ìnàrí sẹ́yìn rere ọwà náà wà ọwà ok sísọ́tù sèyáni rọ̀ṣù tí wọ́n ti kọ́ wọ́n ti kọ́ مع الرسول في رمضان شيخ عطية محمد سالم رحمه الله وكان علماء جامعة إسلامية مع الرسول في شهر رمضان tó ẹnìkan ní hadi nabi sallallahu alayhi wa sallam fi zakia tí wọ́n ti kọ́ wọ́n ti kọ́ gbogbo nǹkan tó ibùdó nǹkan yìí musa láàyè bọ́yì kò sí nǹkan kan tó filẹ̀ táwọn èèyàn máa ń ṣèwádìí nǹkan dání kí ni ìlànà ànábì nípa nǹkan báyìí kí ni ìlànà ànábì nípa nǹkan báyìí kí ni ìlànà ànábì nípa nǹkan báyìí lọ́wọ́ ajẹ́ pé sísátú sọ̀láàtì nàbí náà lọ kàn wó máyà òun wò pé kò sí nǹkan míì because àwọn míì ọpọlọ wọn kúrú wọn mọ̀ wò pé sọ̀láàtì nìkan ló wà Islam ó túmọ̀ sí pé bó ṣe mọ̀ pé sísátú sọ̀láàtì nàbí yìí tún bẹ àǹfààní ẹ̀kọ́ yìí tá à ń ṣe nù pé kò lè mọ̀ pé hádìó nàbí tún wà nù gbogbo nǹkan míì kọ́dà tíra tán tún kọ báyìí ọ̀pọ̀ gan ta nínú rẹ̀ pẹ́ẹ́kì ìlànà ìgbésí ayé ànábì nípa nǹkan báyìí ìlànà ìgbésí ayé rẹ̀ nípa nǹkan báyìí ìlànà ìgbésí ayé rẹ̀ nípa nǹkan báyìí pẹ́ẹ́kì wọ́n máa sọ̀rọ̀ ànábì fún bí ìgbà tó ń ra ànábì báyìí. tèmi náà ló bí kó tún máa kọ sísẹ́tù hajj gbọ́dọ̀ ànábì ṣẹṣẹ hajj tuntun pé mu'adh ibn jabir ibn abdullah radiyallahu anhuma nínú hadithi rẹ̀ nù sahih muslim kò fẹ́ẹ̀ sí nǹkan kan tí kí ni tó tún kù torí ẹ̀ nítorí ń fa wàhálà nù nínú ìgbésí ayé wa lónìí èmi á máa sọ fún ọ pé ìlànà ànábì ni bánabi ṣe ṣe nǹkan ni lẹ́nu kan máa sọ pé ṣé dandan náà ní ká ṣe gbogbo ẹ̀ bánabi ṣe ṣe ni báyà wọ̀ gbọ́rú ẹ̀ rí dandan náà ní ká ṣe bánabi ṣe ṣe wọ́n á sọ pé who are you by the way we are talking of Islam tí wọ́n á sì ń sọ̀rọ̀ Islam dá lọ́lọ́run fi rán ànábì Muhammad sallallahu alayhi wa dandan ni ká ṣe bó ṣe ṣe. so ẹlòmíràn sọ yìí pé ẹ̀yìn ìgbà tó yẹ kó àwọn àfa àwọn ló ṣe léyìí kó àwọn táwọn ó ṣe kú nu ìṣọba ajábùkù ẹjọ kan àbùkù pẹ̀lú àwọn àfa yìí jọ gbẹndẹ àlùkìyà fẹ gbà bẹ́ẹ̀ torí pé n tó ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé wa lónìí àwọn òkú ẹ̀yìn òkun máa kí ni lànà ànábì nu gbogbo nǹkan kí ni lànà ànábì nu gbogbo nǹkan wàràs gbogbo yẹn ti lọ́mọ yín lọ́wọ́ gbogbo wọn lọ́mọ alọ́ àárín wọn ẹ bá wọn lọ. àbá wà láà lọ́mọ wọn lọ torí pé alhamdulilayi wa máa ń tí àwọn ọmọ dáàlì kẹfọ bùrọ̀ lọ yóò tí ì lẹ́yìn ẹ̀ṣẹ̀ ó wàá gbọ́dọ̀ fi ìlànà yìí gbà pààrọ̀ wọ́n á jẹ́ pé ìlànà ẹlòmíì lọ́ á lọ́ mú lọ́ á sọ pé ẹran tiẹ̀ láá tẹ̀lé tiẹ̀ láti a'udhu billah. ìlànà anábì ó ní mukhalifan li hadyi sa'iril umam ìlànà rẹ̀ yẹn wọ́n tako ìlànà gbogbo àwọn èèyàn yòókù kò sẹ́ni jẹ́ bẹ́ẹ̀ ṣé bóun lọ́lọ́run bá fi sẹ́ràn báwo ni ìlànà tí ò sí níyàtọ̀ mùsùlùmílẹ̀ àlè ẹ̀sẹ́ni ìlẹ̀lẹ́yẹ ìlànà rẹ̀ ó ṣe àkójọpọ̀ kásẹ̀ dáadáa sókù ìyẹn ni pé lánàá nẹ́bì ló ṣàkójọpọ̀ kásẹ̀ dáadáa sókù wàràs àwọn ẹni tó tẹ̀lé lánàá nẹ́bì sallallahu alaihi wasallam wọ́n lẹ́yìn tí yín tẹ́ ẹ bá ti sin òkúta ọparí nu ẹ̀sọ́ nù. ṣé àwọn táwọn tẹ̀lé lánàá nẹ́bì la tẹlomiin gbé wá báyìí lẹ́yìn ń tẹ̀lé lẹ́sẹ̀ dáadáa sókù ìlànà anabi sallallahu alaihi wasallam ló ní ká ṣe dáadáa sókù jù òun ló sì ní ká ṣe sí òkú ohun tí ó ṣe láǹfààní tó bá dénú sàárì rẹ̀ subhanallah ìlànà rẹ̀ ló ní ká ṣe sókù ohun tí ó ṣòkú láǹfààní tó bá dijọ́ ìgbéǹde al ìlànà anabi sallallahu alaihi wasallam ló sì tún ní ká ṣe dáadáa tí àwọn ẹni tó kù fi sílẹ̀ níyàwó lọ́mọ àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ ìlànà ànábì ló rẹ̀ léyìí tẹ́ lè rí mbomi. bákan náà ìlànà ànábì sallallahu alaihi wasallam ló tún dá lórí pé ọ̀rọ̀ pé èèyàn kú o àfi ká tara rẹ̀ dẹni tí ń tún ṣẹ̀sìn fọ́lọ̀ ń ọba ọba àlàyé tí kìí kó ọba sẹ̀mí lónìí kan láì jẹ́ pé apá nǹkan míì papọ̀ mọ́ nínú ìjọsìn. torí ẹ̀ ká sí ẹ̀sìn fọlọ́n lónìkan ń bẹ nínú ìlànà nínú ètò òkú ká sì ṣe dáadáa sókù ó tún ń bẹ nínú ìlànà nínú ètò òkú ká sì ṣe ká sì ṣe akitiyan má ti ṣe sáàyàn òkú yìí lọ́nà tó dáa jù. lọ́nà tó lọ́lá jù tó rẹwà jù ọ̀nbẹ nù lànà anábì sallallahu alaihi wasallam. torí ẹ oníkẹ́ wò wò báwo lànà bí ti ṣe máa ń dúró báwo làwọn sàbẹ̀ ṣe máa tò ní ìgbà tí wọ́n máa ń ṣe salatul janaza tí wọ́n máa fi ẹ̀yìn sọ́lọ̀ tí wọ́n máa tọrọ àforíjì fòrò tí wọ́n máa tọrọ kọ́lọ́n foríjì kọ́lọ́n ọkẹ́ kó ṣe àmójúkúrò fún un. lẹ́yìn náà báwo ni wọ́n ti ṣe gbé òkú táwọn máa rìn lọ níwájú òkú títí tí wọ́n fi gbé débi tí wọ́n sùn sí gbàtọ́ pẹ́sẹ̀ làwọn rìn wọ́n wà wájú wọ́n gbókú tẹ̀lé wọn yàtọ̀ sẹ́ni tó bá gun nǹkan ẹni tó bá gun nǹkan ọ̀gùn òun wà lẹ́yìn òkú ṣùgbọ́n ẹni tí ń rinsẹ̀ èèyàn mọ̀ nsọ wájú báyìí ní ìlànà anabi sallallahu alaihi wasallam kí lànà ẹlòmíràn ẹ máa gbọ́ bá wù yẹn lọ́wájú bó fi wọn tẹ́lẹ̀ fà á torí kí làwọn wò ìdọ̀tí tó àánú ọpọlọ ṣùgbọ́n ẹni tó ń tẹ̀lé lánàá anabi sallallahu alaihi wasallam wọ́n máa sọ fún ẹ ìwọ tó yẹ pé ẹ̀yìn òkú lọ́wọ́ àtòrin sẹ̀ ó ní ẹ̀bọ wájú ìwọ tó gun mọ́tò tó ẹ̀bọ wájú ẹ̀bọ ẹ̀yìn gbogbo ẹ̀ náà látúgbọ́dọ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ náà torí gbogbo àlùjáná tó dáa lọ fẹ́ wọ̀ so báyìí ànábì ọwọ́ adìde dúró àtàwọn sàábì rẹ̀ ní iwájú òkú nídìí sàárì rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti bò mọ́lẹ̀ wọ́n máa tọrọ pé kí ọlọ́run ọba kó fún létí fọ̀ torí pé àsìkò tẹ́ sí tán yẹn. ẹ̀yin ò ní tí kó ń bẹ̀ kọ́dà òkú tó máa gbọ́ ìró ẹsẹ̀ bàtà yín ní méjì ti dé munkar àti wọn wá fìtínà sàárè fún ìdánwò anabi ni wa la ni ali ashabi àti pé pe máa ma ìró iru bàtà bata ẹni tó si. ṣùgbọ́n kò sáàyè láti sọ pé ẹ sì fẹ́ ẹ ń gbé mi lẹ́nu kò sí ẹnìkan sọ̀rọ̀ ẹ̀rí dábàá kórìí jẹ ní òfin bẹ̀rẹ̀ ẹ fi mí lẹ́bi àwọn ti fi ọ̀ lẹ̀ sèyíngbà yẹn lànà bisalòlá àdìsílẹ̀ náà sọ pé stop zero lè àkíkù sọlọ́ aláàbò tẹ̀lé fẹ̀yìn nàbọ̀ lẹ́nà yóò sọ ẹ tọrọ àforíjì ẹ tọrọ ọkọlọ́wọ́n bó fún létí fọ̀ torí báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń bi léèrè. náà ló ti jẹ́ pé eléyìí ń bẹnu ọ̀la ńlá tọ́lọ̀ máa ń ṣe fáwọn olùgbàgbọ́ òdodo pé wọ́n ò rè sí fọ̀. yàtọ̀ sí múnáfìkì yàtọ̀ sí káfíìrì àwọn ò ní rè sí fọ̀ kọ́lọ̀ mọ́ sí wa lọ́kàn nù wọn. àwọn dàn pé ẹ̀sìn la gbọ́ táwọn èèyàn ń kankan àwa náà bá wọn wò ókè òwò mà ò sì kọ́ nípa rẹ̀ tó báyìí olùburúkú kan bẹ lọ́wọ́ wọn tí wọ́n fi gba orí ẹni tí ò rí sí fún orí rẹ̀ ọ wọlé lọ sí sánmà ilẹ̀ méjèèje wọ́n tún sàjáde pékinni àtijọ́ ni sàárẹ̀ ò ti fún ma àmọ́ wa tọrọ fún mùmínì tí ìbá ṣe mùmínì tí èsè mùsùlùmí ẹ̀rọ àgùnbó ṣe fẹ́ láǹfààní àgànkọrin là ń jó sàárẹ̀ rẹ̀ sọ́jọ́ra wọn. okuku jọra wọn tó báwọn. wọ́n mọ tọrọ náà wọn bá kó fún lésì fọ nígbà tó yẹ pé ntí ń bùkátà jù náà nù gbà náà la mọ tọrọ rẹ̀ tọ́ kí wá ti pé ńgbà sísáré lágbájá ọmọ lágbájá o yẹ bó ti máa ń jẹ́rìí pé màá máa pè fún ọ ní ìsìnkú ọmọ dànù sàárè irọ́ lásán torí gbogbo àdìsí tó mú wa mawdu'a da'ifa nǹkan jẹ́rọ́ àbíkó jẹ́ pọ́lẹ̀ nǹkan jẹ́rọ́ àbíkó jẹ́ pọ́lẹ̀ ó sì ti débi pé bídíà yẹn ti wá gbogbo débi pé ẹni tó kù bá kú fún táwọn nǹkan gbé lọ sórí tẹ̀rùn tí wọ́n bá ti ṣerú nǹkan báwọn a tún lè rí nínú ọmọ ẹni tó pé bàbá ẹ pé kí bàbá ọ jẹ́rìí tóbi tí bídíà rẹ ti wọ̀ wọ́n lẹ́wùdì eléyìí ò sínú lànà anábì sallallahu alaihi wasallam wọ́n sọ pé anábì máa ń dúró láti tọrọ oògùn yéésì pé ń tọrọ àwọn yẹn ń sàmì fa òun lànà bí o nítorí òun sọ ni pé gbogbo yẹn kálukọ́ tọrọ àforíjì ẹtọrọ kọlọ wọn bọ fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ mini ibi tí wọn wà ọbẹ lọ ó sì máa lọ Allahumma fir lahu Allahumma thabbithu ó sì gbọdọ bẹ́ẹ̀ náà lẹ lómìn Ọlọ́run sọ̀rọ̀ ìjìn Ọlọ́run ọba jẹ orí sífọ òun náà sì gbọdọ bàbá tán ìsìnkú àwọn àjòkò síbẹ̀ àwọn àtẹ̀bàtì ẹ̀ kíníkan lè máàmù fún aládùá tẹ̀síìrì fún aládùá arọ́wàsí fún aládùá làdáni àgbà fún alákẹ́kẹ́ oníkàlùkù torí kí ẹ mọ̀ nínú yín tààlà iná tó ṣe pé tó ń bá sọ pé allahumma ighfir lahu allahumma thabbithu tí ó sì gbà lẹ́ẹ̀kan náà. wọn ò sì sọ pé tẹ̀ máa ń ṣàdúrà yẹn kí kálukú ká máa gbà pé tí wọ́n bá ṣe tiẹ̀ tán kí lẹ́yìn náà ó ṣe ambọ̀sibọ́sí kọ́ màsí àmàsàmì rárá rọ́gà wa nù sallallahu alaihi wasallam ó ṣe kò ṣe pé káwọn èèyàn máa sàmì ó ní ẹ tọrọ tọba sì ṣe tán ọmọ lọ ní kí ẹ ti kó àtúndúró pé ṣé ká máa lọ tààrà ń lóde tẹlẹ ìjẹ ìlànà anabi sọlọ àti ìgbésí sí pé ọlọ́run ṣàánú rẹ̀ ọlọ́run ọlọ́run síjọ àánú wò ó ẹ sàárì rẹ̀ jọjá bàtà àlùjẹ náà lè láfi rárá. tàbí kó ti wá jẹ́ pé ìdí sàárè yẹn náà lẹ́wọ́n á dúró sí lẹ́wọ́n á ń kọrin pé lọ́gọ́dé jágùn lè láti pé kí ni. bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe bí káwọn obìnrin náà máa pariwo ń bẹ̀. ẹ̀yẹ́ rí i pé ibi táwọn àti já sí kòtò pọ̀ láwùjọ wọ̀nyí. ẹ̀ tún á máa fà wọ́n sókè wọ́n tún máa pé tiwa lẹ́ǹdí ò ti bá wa bí tí mùṣkílà wà jù ọ̀kan nínú àwọn ẹni tí bàbá wọn àbí àwọn kú òun gbẹ́sìn ọlọ́run ọba yìí ó ní gbogbo kẹtẹkẹtẹ rán dandan ìwọ̀n ní sẹ́mi òkú bàbá wọn. palumada àwọn tẹ́lẹ̀ wọn tọ́lẹ̀ tó ń sọ. ìgbà bàbá ọjà kẹfẹ́. yọba rí i pé yọba ti fẹ́ ṣe nǹkan ọba ṣùbàṣù náà wọ́n bàṣùbàṣù láì jẹ́. sọ́wọ́ adá bẹ́ẹ̀ òkùnkùn dá bẹ́ẹ̀. ṣé bó bàbá tiẹ̀ náà ṣebí ìyá àti ẹ̀ náà ó rí pẹ́fẹ́ kó bá bàbá òun àbí màmá òun ẹ̀yin gẹ́gẹ́ bíi ta ni alábàáṣe ti kó bá ní gbogbo ìdáhùn ẹgbẹ́ wọn náà láyà díẹ̀ ibi tó máa tán ara rẹ jẹ́ yorùbá lẹ́rù wọn á kó mẹ́tọ́ wọn á ní ah, mo fẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan o wọn kàn tún ro ní kí ni ń rò ó ń dàbí ọkà ọ̀sọ̀ kò sọ́ kì í ṣe dandan kí wọ́n gbọ́ sí ọ tẹ̀lé. so but owó tí wọ́n ti sọ̀rùn ìdìbò wà lápò lọ́rùn gbogbo ilé ẹ̀kọ́ kátà kéṣe ẹ̀ tó kálukú yóò kú jọ ẹ̀ bá bàbá rẹ̀ náà kọ́ kú bá ọlọ́run kọ́ kú á wò bó ṣe ṣe gbogbo ilé pàtàkì tó ثم يتعاهده tí a máa ṣe òkúta ànábìsọ̀rọ̀ àti ọ̀nà tó máa bẹ̀rù láti gbà kan sí gbà kan kò sí pé a lọ sọ́nù tí àwọn tí wọn ní kí ẹ máa ń sìn kú sórí dágbé àwọn alọsọ bàbá yín nù àtọnù àtọnù ibi tí wọn ní kí wọn máa sìn kú sí la sí sí àrùn alọbẹ wò eléyìí nǹkan ẹ máa fi yé wọn pé ìtumọ̀ pàwọ̀ ṣòfò nù torí bá ti sìn kú síbi tá a sí sí àmọ̀ sí kí ni àmọ̀ bẹ̀ wò. ẹ ẹ ní ká má kọ́lé lé lórí ẹ ẹ tún ní ká má tún kókúta sọ̀ráǹdì rẹ̀ ẹ ẹ tún ní ká má tún kókúta wẹ́wẹ́ sí ẹ tún ní ká má kọ̀wé sí kó láti dá àmà tẹ́ẹ̀tà ni tẹ́ẹ̀ bá dànù pọ̀sẹ́ẹ̀lì tọ́lọ̀ ń dànù ó ti tó. ọwọ́ kíkẹ́ kan mọ́kúta kan kẹ́sì sí déédéé bíi orí bàbá yín lọ́nà tó pẹ́ tẹ́nìkan máa ń so ẹ bùkátà láti fi kẹ́ ẹ dá ọmọ yàtọ̀ òsì tó burúkú yẹn ọmọ ibi tí bàbá òun wá yàtọ̀ tọ́lọ̀ ń bá ní kó lójú náà bí a bá ti wọ inú àbí òye wa ìlà ẹlẹ́ẹ̀karùn sàárì ìkẹjọ bìtú bàbá wa mi tó láéláé márùn sí mẹ́jọ bàbá tí wọ́n rí tẹ́ bó ń ṣe ń wà nù sọ́tún karùn òkú kẹjọ gbàṣí kẹna mọ́ tó o ti dá bàbá rẹ̀ mọ́ gbókùbá sì pọ̀ ń bẹ̀ jántì rẹ́rẹ́ tọ́ ọlọ́run ọlọ́run so eléyìí jẹ bó ti jẹ á máa bẹ́ẹ̀ wò kèsì pákàn pàtì síbẹ̀ à ń bẹ́ẹ̀ wò láti ṣe láǹfààní àbá ń bẹ́ẹ̀ wò kó lè ṣe wá láǹfààní òkú òní kankan tó lè fi ṣe wá láǹfààní má ìwọ ló kù tó lè ṣe láǹfààní kí sì ló fi ṣe láǹfààní bí àdúrà bí sàrà tẹmásì bí orí jẹ́wọ́ àdúrà nàní bisalòlá àti nàkọ́ àkànnà ṣe fún ọ àìsèpè wàá ti rú àdúrà yẹn yọ kárí òkú rẹ̀ yọ kárí gbogbo òkú mùsùlùmí tó wà ń bẹ ara nǹkanì tó wà nù kẹsàn tó sì sáré ilé tí ò sí fókùtà bá ti sílé ilé ìjẹba wasalaamu alayhi ama bẹ̀wò anabi ma bẹ̀wò láti tún sálámà sí tẹ́lẹ̀ ló sọ́mọ́ sàdúrà pé asalaamu alaykum ahlẹ̀ díyà minal mu'minina wal muslimin kọ́lọ́lọ́ nǹkan ọmọ bá yẹn yín tẹ̀ ń gbélé wọn yìí ilé òdodo nù kótó wa kan lé gbẹ àlùjánnà tàbí iná bẹ́ẹ̀ la sàlámà sí i ìyẹn ni pé gbogbo làlà kókó fẹ̀fẹ̀ rẹ ìyá ń lọ à ń bọ̀ ọ tún ti débi kan ọ tún ti débi kan ń wá kò ní tètè dé kò ní tètè darí kò burú ọ̀ darí jọ kà sáré bí wọ́n ṣe ń bẹ̀ wọ́n wò wọ́n bẹ̀ wọ́n náà wò àjẹpẹ́ bẹ̀ wọ́n wò wọ́n náà olùmọ̀rẹ́ nìkan bẹ̀ ọ́ wò. كنت نهيتكم عن زيارة القبور ألا تزوروها فإنها تذكركم الآخرة mo ti kọ̀ fún yín kẹ́ ń bẹ sàárè o àmọ́ báyìí tẹ́tí ẹ máa bẹ̀ wò torí pé yóò máa mú yín rántí ikú yóò mú yín rántí pé iná ọ̀tà kúrò láyé yìí fálùkìyà. but ó yà wá lẹ́nu pété yìí máa bẹ orí tẹ́ wò nísìnyí wọ́n lè máa sọ̀rọ̀ bọ́ọ̀lù tí wọ́n tún ti bẹ̀rẹ̀ Premier League àbí ẹ̀kọ́ la kí ni wọ́n á kú tá a tún fi lè tá a tún fi lè bẹ̀rù nígbà tí kú ọ̀bá jẹ́ kọ́kàn owó mì ṣé bọ́ọ̀lù ni omi ẹ̀dá bẹ̀rù ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ń sílẹ̀ ẹni ẹ nígbà tí yẹn ti ń kú dojúmọ́ kò dé bàbàrà mọ́ jàre kò burú bí wọ́n bàbàrà bí òní bàbàrà jọ ti tiẹ̀ náà bá dé wọ́n dọ̀ọ́ ilẹ̀ anábì tí wọ́n bẹ sàárè òkú lè ṣàdúrà fún àfi bá a ṣe rí táwọn èèyàn lọ sùn sí sàárè lọ́tẹ̀ yìí o láyé wọ́n sùn bẹ́ẹ̀ yọ́tẹ̀ bá ti sàárè lọ́rùn ọ̀rọ̀ àgbẹ̀ pọ̀ bá dá mi lóhùn dúkìá ta ní ọ̀dọ́ ló pé kí n níbi tó lóò ti sọ pé tó ọba kí wọ́n á pè ọ́ wọ́n sì máa gbọ́ téèyàn máa dáhùn ṣùgbọ́n ẹni tó dáhùn yẹn èbèlè sọ̀rọ̀ jìm ìfẹ́ tán tí ó tí ó ṣe ohun rẹ̀ bí ohun ẹni tó kù mọ́ra àwọn wáwà kú àfọ máa ń rí ìrìkúrè torí pé tẹ́ẹ̀ máa ti lè rí ìrìkúrè pẹ́rín àti padà sídìí ẹ̀sìn ìrọ̀rùn torí wọ́n máa sọ pé ẹ̀ẹ́ rí ìrántí tó bá pẹ́ yìí náà ríru dáa rí ni àbí òye wa ẹ̀bá tí mo sọ ọdún tẹ̀ ń sọ man jarraba mithla tajribati arafa mithla ma'rifati. nítorí bá ṣe bí mo ṣe ṣe ọlọ́run mọ́ ló túmọ̀. ìjọba ti wá wa kú wa ó súnmọ́ kọ́ mọ́ tètè padà sí jẹ́ sìkà. torí àmọ́ lọ sàdúrà fókù ni. kò sẹ́dìgbà tó bá lọ sórí tẹ́kù tó sàdúrà fókù. kò lè sàdúrà fún níbikíbi ṣùgbọ́n tó bá lọ sórí tẹ́kù lára àwọn àǹfààní tó wà ń bẹ onípọ̀ sálámà sí wàá ṣàdúrà fún. gẹ́gẹ́ bí àlàyé títí máa ń bẹ àlàyé wò nílé ayé bẹ́ẹ̀ lànàbí máa ń bẹ òkú wò ilé ìjẹ̀bi tá a dùn sí lónìí. àwọn ẹni tó wà láyé tí ìlera wọn ò sọ ní wàá bẹ̀ kú láàrin kálukú sọlọ ó tẹ̀ mí ló tàn lọ bí orí tẹ́wọ́ àwọn ọgbà yìí pọ̀ púpọ̀ sọ àwọn ọ̀lẹ́lá wọn pọ̀ kọlọńjọ pọ̀ ní ti dáadáa ẹ wọn máa bẹ orí tẹwò ṣùgbọ́n wọn tako súnà anábì sallallahu alaihi wasallam kí ẹ wá fi bíbi orí tẹwò kí ẹ fi sọjọ kan pàtó bẹ́ẹ̀ bá ti sọ pàtàkì jùlọ gan àwọn kan nínú àwọn bídíà àwọn ti gbogbo ọjọ́ ọdún wọn sì ṣe ọjọ́ tí wọn máa bẹ orí tẹwò ọjọ́ ọdún bá wù fẹ kẹ ẹ jókòó kẹ ẹ máa jẹun kẹ ẹ máa jẹran ẹ wá lọ bẹ orí tẹwò á máa sunkún torí pọ́jọ́ yẹn ọjọ́ dùnú ni ẹsẹ̀ sùúrù rẹ̀ tọ́ dọjọ́ mi ẹsẹ̀ má ta ń tebu rẹ̀ tẹ̀lé ti ṣe jẹ́ ìlànà anábì sallallahu alaihi wasallam ọ̀dájú pọ̀ kárí gbogbo nǹkan ìlànà yìí sì wà lákọọ́lẹ̀ àwọn olùmọ̀ọ́sí ń ṣàlàyé rẹ̀ níbikíbi ṣùgbọ́n tí a ti rí àti tá a ti rí tí ò tó nǹkan òun náà níta ní òfìsè wà ó. wọ́n dàbí ìgbà táwọn èèyàn pa ìlànà ànábì ti pátápátá wọ́n ń sọ wọ́n lẹ́nu àwọn náà ti gbà sọnù ìpín wa ti ń sọ àwọn lẹ́nu àwọn òní tẹ̀lé má wọ́n ti sílẹ̀ díẹ̀díẹ̀ súnà wá di nǹkan àjòjì wọ́n wá di nǹkan àjòjì ó di nǹkan àjòjì láàrin àwọn èèyàn torí ẹ̀ àtẹ̀mí àtiwọ́ ń báwí ká gbìyànjú láti jọ́ kan nínú ẹni tí ó gbé tí ó gbé kọ́lọ́run bá kó lò wá fún dáadáa ó sì wá lọ́kàn nínú àwọn olóríire láyé ń bí àti lọ́la lókè yá mi ẹni tó bá níbi èrè kò sí. Rárá o, kò sí mùsùlùmí tí wọ́n níbèrè sọ pé àwọn ọmọ nǹkan aláwọ̀ àǹtò sàlámù nǹkẹ́ sàlámù náà bá bí aláàárẹ̀ ò sí ń bẹ́ nù tí súnà ní kàkà kò sí ń bẹ́ náà. aleykum salaam. ẹjọ ṣé àwọn fámìlì àdáhùn yòó wọn lè ní pàtúlà place wọn lè máa sìn. táwọn èèyàn kan pàtó ìdílé kan wọn lè ya àyè kan sọ́tọ̀ tí wọn máa sìn kú tiwọn sí kò sí tó burú mẹ lópin ìwà dáwà pé mùsùlùmí ni náà yóò di orí tẹ́ ńlá náà tó bá sì jẹ́ pé sábàbí tó mú wọn ṣe bẹ́ẹ̀ òun náà ní pé àwọn fẹ́ pèsè ààbò tó péye fún àwọn òkú tí wọ́n bá sin bẹ́ẹ̀ tí òfin ní di pé lọ́la wọn ní títí ọjẹ bẹ́ẹ̀ tí òní di lọ́la tí wọ́n pe ẹnìkan lọ yọ orí ẹnìkan bẹ́ẹ̀ tí òní di lọ́la tí wọ́n pe ẹnìkan lọ kó fún rẹ̀ àwọn àwọn pèsè ààbò tó péye fáwọn òkú tí wọ́n bá sin bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá láàyè náà ti ń wá ààbò kò sí ní tó burú bẹ́ẹ̀ kí wọn sì máa sin kèfèrí inú wọn papọ̀ mọ́ mùsùlùmí láyé kan náà ṣùgbọ́n ìtọ́ dáa jùlọ oníkan máa sin wọn sórí tẹ mùsùlùmí lápapọ̀ ẹ wá sọ pé orí tẹ mùsùlùmí lápapọ̀ wọn máa lọ bí orí àwọn èèyàn ẹ wá ààbò tó péye sórí tẹ àwọn mùsùlùmí yẹn lápapọ̀ tí ọba wa ṣẹlẹ̀ pé ẹ rí ààbò tó péye pèsè gbogbo yẹn ju yín tẹ̀ ń gbà sí pàbó ni òfurufú kálukú ṣẹkù rẹ̀ síbi tí ọba ìwà lábẹ́ ààbò náà lọ́wọ́ àbùrọ̀dó pẹ̀lú wọn kí ló dó pẹ̀lú wọn sí ẹni pa nǹkan fẹ́ ṣe àdúrà bídí àpò sẹ́mi ti lè dó pẹ̀lú wọn gbà tá ń ṣe bíkọ́sì ẹ̀yin náà ti sọ pé bídí à náà ti pè ń bídí àtọ́ bá ṣe náà kò ní ládàá kí ló wá dó pẹ̀lú wọn sí. nàá ṣe níbi tí wọ́n ti sìnkú tán tẹ́lẹ̀ náà òní ká dúró papọ̀ ibi náà láti sọ. ó dúró láyé rẹ̀ ó sọ̀rọ̀ sọ̀rọ̀ ọlọ́mọ fẹ́rẹ̀ ọlọ́mọ tẹ̀lé kò wá sí gbọ̀nà. gbàtí ìsìnkú àkáǹkó wà. Nàám. oníjọba fẹ́ joyè ìyá àdínì bàbá àdínì òṣùpá àdínì ìjọba kò sọ ẹ fún wọn lọ àkókò oyè nǹkan tó àmì islam kò sínú islam nígbà tó kan lọ́ọ́ bá ti kó rẹ jẹ́nu tó ní rìsáàjì tó ń fún ọ tó ní ìwé tó yẹ kó kà kó lẹ́nìkan tó yẹ kó lọ kí náà àlékún sẹ́lá. ṣé Thank you aláàárẹ̀ ọ̀tọ̀rọ̀ rúkìá téèyàn kan lè ṣàdúrà kọ́ ọ̀kan ṣe fún náà lọ dáa ju pé kò wọ́n ti ẹ̀ tọrọ lọ. Thank you yóò lẹ́yìn tó yẹ pé àìsàn ṣe òun lè fún kí àwọn ọ̀sìpìtì lòun gbọ́ alẹ́ ń tọ́ lọ sọ́sìpìtì zọ́ọ̀nù náà bọ́lọ̀ ń dúró ni tí ó jókòó kọ́ para rẹ̀ rárá o nítorí ṣe dáa gan ni turukú àdìsí anabi sallallahu alaihi wasallam sọ pé tadawaw ibadallah ẹ máa lo oògùn sáàrẹ ẹ̀yin ẹ̀yin ẹrú Ọlọ́run ẹ lo oògùn sáàrẹ ẹ̀yin ẹ̀yin ẹrú Ọlọ́run tó sọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam ma anzalallahu min da' illa wa anzala ma'ahu ad ń sọ̀kalẹ̀ àríkọ́ jẹ́ pọ́ sọ̀wọ́ sàkalẹ̀ pẹ̀lú ẹ̀ ó tún wá sọ ẹni tó mọ̀ ń pa rẹ̀ mọ̀ ń pa ẹni tó mọ̀ ń pa rẹ̀ mọ̀ ń pa ìtúrẹ́ a sọ pé ọ̀tako tawakkul kọ́ ọmọ lóògùn ní ìgbà tí ó ṣe pé ti ń sọ yẹn tó o bá kùnà láti lòògùn yẹn ó ṣe ṣe kọ́ ọba bẹ́ẹ̀ kù àmọ́ tó bá ké irú nǹkan yẹn pààyàn lọ́wọ́ á lóògùn ọ̀tako tawakkul torí pé kí ni wọ́n ń pè tawakkul tawakkul òun náà ni kò ṣe tó kí wò ó ṣe kò sì yókù lẹ̀ fọlọ́ لو أنكم تتوكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغض خماصا وتروح بطانا tọ́ba kẹ́ ẹ bọ́lá wọn bá dúró nípa apá àbòsí kẹ́ ẹ bá dúró nípa bá ràn yín lọ́rọ̀ gẹ́gẹ́ bí sì máa ń so wọn ò

àdìsí yẹn náà ló mú àmà bẹ́ẹ̀ pé tó o fẹ́ jọ́kan nínú àwọn èèyàn seventy thousand yẹn títọrọ rúkẹ́ ò sínú tó yẹ kí wò sí. bọ́tọ́ bá tọrọ rẹ̀ kò yọkù nínú Islam kò burúkọ tọrọ nígbà tó bá rí pé ó ń bùkátà rẹ̀ ṣùgbọ́n ò ní fi jọ́kan nínú àwọn ẹni tá à ń sọ. tó wọn ò sì sọ pé àwọn ẹni tá à ń sọ yẹn kì í lóògùn wọn ò sọ bẹ́ẹ̀ torí rúkẹ́ ọ̀tọ̀ lílóògùn ọ̀tọ̀ alaikum salaam torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé lílo oògùn sábà ní kẹ́nìkan olóògùn sáàrẹ̀ ti ń ṣe ó dìpẹ́ǹd tó bá ń pè àárẹ̀ yẹn láì lo oògùn sí kò lè dá páyàn insha Allah ní níta ti mà tí ó bá lóògùn kọ̀sẹ́ lọ. àmọ́ àti mọ̀ kí irú àárẹ̀ ń à tí ó lóògùn ó sì ti hàn látàrí experience ipe oògùn yẹn tí wọ́n bá lò insha allah insha allah nǹkan yẹn ọlọ́wọ́n bó fi mú kú wọ́n á ló lò tó fi kú tó bá kú ọ̀pára rẹ̀ bẹ́ẹ̀ ni táwọn olùmọ̀ sọ náà. gbogbo eléyìí àwọn ọmọ ìgbé ọmọlóòkú kọ́ abọ́ ìpè sílẹ̀ mẹ́ta ọ̀kẹ́ni tí èso ọmọlóòkú náà tún wá tó gbogbo ní àwọn ọ̀nà but n tó dáa ni pé gbogbo ẹni tó bá wà ń bẹ afẹ́kọ́jọ́ kó náà bù nú ìpè tó bá sì bù nú ìpè lẹ́ẹ̀mẹ́ta ọ̀dà anybody tó ń torí pé bẹ́ẹ̀ lànà ìṣòlá àṣìlẹ̀ tó bú ìpè sókùlà lẹ́ẹ̀mẹ́ta àwọn míì náà sì gbà wọ́n sì bẹ́ẹ̀ tó ṣùgbọ́n káwọn àgbà àbùsí pé alákòókò mi náà khalaqnakum wa fiha nu'idukum ومنها نخرجكم تارة أخرى إلى بدعة حديث ثم واقف سنين كان الإمام النووي رحمه الله يسأل عيرة جدلور يعني نترى على المجموع يا èèyàn يا èèyàn fowó ra يا irinṣẹ́. ẹ kò sọ pé jojúmọ́ wàá máa deliver five hundred naira five hundred naira kí ni wọ́n máa já sí lọ́dọ̀ tèmi sówó ọpọ́ bá mi ṣiṣẹ́ ni àbówó pé mo háyà tó bóun ló wá sọ pé wọ́n bá mi ṣiṣẹ́ ó san five hundred naira. tí o bá pa tó five hundred ńkọ́ ẹ̀tọ́ wo lèmi fẹ́ gba five hundred yẹn níjọ́ tó bá sì pa two thousand sínú tèmi ó dùn sípò mú one five lọ́lé lẹ́yìn owó epo èmi wá gba five hundred bí kò tiẹ̀ níyàwó kọ́ sọ pé ó ń tọ́sẹ̀ lọ ẹni tí ń gun mọ́ṣíìnì yìí two thousand ló kú o wọ́n kó five hundred fẹ́mi ó mú one five lọ lé pé à gbà tó wọn gbọ́ bí ti yín <laughs> sọ tó wà náà ní mọ́gbà tó sì náà pé ọlọ́kadà yìí padà wá padà wá so then, àmọ́ tó bá yẹ pé wọ́n gbé fún ọ̀sọ̀pọ̀ háyà rẹ̀ fún ńlọ́ba Islam mọ háyà mẹ́ṣínì ìfọ̀n lórí pé báyìí lọ́ọ́ máa sọ fún mi lójoojúmọ́ ó sì tẹ́ lọ́rùn tó bá pa jù bẹ́ẹ̀ lọ ẹ̀tọ́ ni fún un tí ó bá pa tó bẹ́ẹ̀ ẹ̀tọ́ ni fún ọ láti gba iye tẹ́ ẹjọ́ fẹnu kò lé lórí lórójú rẹ̀ ọ̀fọ́ ọpọlọ rẹ̀ òsì dí tó fi gbà yí kí wọ́n máa òun ọ̀háyà rẹ̀ lórí iye báyìí lójoojúmọ́ sòkòtì sí tọ́kàn wọn náà pẹ̀lú pọ́pá jù bẹ́ẹ̀ lọ tó wàá kojú gbowó rẹ̀ tẹ́lẹ̀ ìjẹ́rù sì jẹ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.